تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا هو أفصه الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقني فعلا سبحانه وتعالى أبتي يتسوى دي òwúrọ̀ tí ì ní yawmal jumu'a tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù kẹsàn-án oṣù ramadan eléyìí tí jíra nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànléní ogójì àwa ń ti ìtìsíwájú sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó dá wa náà pé gbogbo àwọn ìjọsìn wa tèmi àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa ṣe títí tó fi di àkókò tá a wà nínú rẹ̀ yìí ọlọ́run wọ́n tẹ́wọ́gbà lọ́wọ́ gẹ́gẹ́ bí ìjọsìn ọlọ́run wá ṣàmójúfò fẹ́ni kọ̀ọ̀kan wa lórí kùdìẹ̀kùdìẹ̀ sí ọwọ́ wa látara báyìí a kí gbogbo àwọn olùkúnlọ́ fún ètò yín ètò wa ètò àlèhódà láti ọdún tí a ti bẹ̀rẹ̀ di àkókò tá a wà nínú rẹ̀ yìí kò sú àwọn kan bẹ́ẹ̀ làwọn ojú tuntun míì náà tún darapọ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kánrinlá àti ẹ̀wúlẹ̀ dá wọn mọ̀ àwa la dá yín mọ̀ ọba tó dá wa ọ̀dà yín mọ̀ ọlọ́run mọ́sálà ìbáni dúpẹ́ fún yín ọlọ́run bá ní san yín ní ẹ̀san olóore lẹ́yìn eléyìí à ń bẹ lọ́run nínú àánú ẹ̀ kọ́lọ́run kọ́ mọ́sálà ìṣe rọ̀mọ́dọ́ọ̀nì ní ohun tí yóò lọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wa lọ́rùn síwájú ọ̀rọ̀ tí a bá ń tẹ̀lé wa lọ ní àná àti ọjọ́ ìjẹta láti bẹ̀rẹ̀ madakhilu shaitan àwọn ọ̀nà tó ṣe pé shaitan tí mo ń gbà dàárín ọmọ ìdẹ́yìn àti ọba adẹ́dà rẹ̀ rú àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àárín ọmọ ìdẹ́yìn sí ọmọ ìdẹ́yìn ẹgbẹ́ rẹ̀ àwọn ọ̀nà tí shaitan máa ń gbà dàrú lọ́jọ́ ìjẹta la wá mú ọ̀kan nínú rẹ̀ eléyìí tá a pè ní alijahalu àìmọ̀kan àìmọ̀kan ní ọjọ́ ìjẹta ńlá ṣàlàyé lórí eléyìí ṣùgbọ́n lánàá ńlá tara ṣàṣà lálọ síbi àlẹ́gọ́lọ̀ eléyìí tó jẹ́ ìbínú ìbínú bíáwónìláì subahana lórí tóníbínú yìí náà ni a tún wá tẹ̀síwájú nípa pé a ti bọ́ọ̀rọ̀ náà débi àwọn orípa ìbínú eléyìí tí ó mọ̀ jẹyọ lára ẹni tó ń bínú àti àwọn ohun tí ó lè ti ara rẹ̀ jáde níbẹ̀ ni àwọn olùbánisọ̀rọ̀ wa ti sọ̀rọ̀ débi pé tẹ́ni tí ń bínú bá ń bínú gbà míì ara tó wálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò sì di ohun tó bẹ̀rẹ̀ sí í gbọ̀n ojú tó fanimọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú yóò sì pààrọ̀ àwọ̀ bákan náà òun ni pé ìbẹ́ ó sì mọ gba ẹ̀gbẹ́ ẹnu lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì jáde bí àwọn ènìyàn láàyè ibẹ̀ náà ni a tún ti tẹ̀síwájú abẹ́lọ́run nínú àánú rẹ̀ ọlọ́run kó má sàlàyé dáàbò ẹ̀bẹ̀ ní kọ̀ọ̀kan wa bísímìlà. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يعد الله فلا مدل له ومن يدل فلا عادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا اما بعد اقول السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته لن يعوى اتسواجي yìí èyí tọ́jú ìgbésùbà fún allah subhanahu wa ta'ala àti mímúre fún lórí sísẹ́wàkú di èní àtúwá jẹ́ mùsùlùmí ó fún wa lóore tó ga jù ó ṣe wá lọ́mọ èdè èèyàn inú oore ilé àlélẹ́ yìí náà torí pé kódà àtẹnudọ́ mùsùlùmí tí ò jẹ́ mùsùlùmí ìjẹ́ èèyàn ọ̀sọ̀ ni di ẹni ọlá torí pé alukur'an jẹ́ òye wa pé wàhálà kọ́d karomna bani adam àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fún ọgbọ́n adam lélẹ́yìí pé ìdáwálé kọ́tọ́ wa dá wa lórí àwòrán tí ó dáa ju gbogbo nǹkan lọ tó fi ní òun dá wa lórí àwòrán tó pé adúpẹ́ fọlọ́run lórí eléyìí. báwo wá ni láwòrán àti lẹ́mìí ní aṣọ ìtọ́ọ̀nì tí ò sí ní kóbá wa níwájú ọba adẹ́dà tí ò sí ní baṣẹ́ wa jẹ́ ni àkòrí tí à ń bẹ́ńbẹ́ tá a pè ní madakhilu shaitan àwọn ọ̀nà tí àṣẹ ìtọ́ọ̀nì máa gbà kọ́ba lè sopọ̀ ká lè ní ohun tó ń pè ní al-insijam lọ́dọ̀ àwọn eléyìí bá wọn lè pé coherence kí tọ́pìkì yẹn ó lè sopọ̀ mọ́ ara wọn tó bá ilé ń jẹ́ bí ẹ̀kẹta nínú ọ̀rọ̀ lórí madakhilu shaitan. àrípa àtijọ́ yé wa kí ni ń jẹ́ àwọn ọ̀nà àbáwọlé shaitan àti mú kan bẹ̀ tá a pè ní alijahalu àwa wà lórí tá a pè ní algodob algodob yìí ni a ti sọ̀túnmọ́ rẹ̀ fún wa ìrànà tó kùnrin yìnyín níbi ìbínú oníbínú àbíjù oníbínú ìwọ̀ntúnwọ̀nsì àtẹ̀ntì ọ̀tí ẹ̀ ní níbínú lára rárá àti sọ léyìí fún wa. bákan náà òun náà ni pé ìran ìbínú ìbínú tọ́tọ́ kábí tó wọn sínú irinṣẹ́ ìṣù tí wọ́n fi wọlé sí yẹn la ìbínú èyí tí ọ̀tọ́ òun lèyí tẹ́sù máa lò ìbínú èyí tó bá a mu ta pè ní mo bá a hù ìbínú tó bá a mu àlèlò yorùbá bẹ́ẹ̀ fún òun lèyí tó jẹ́ pé ṣàkṣíyà ara wa ní nǹkan yìí ní í ṣe pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ẹ̀sìn ṣe wá lójú kòkòrò pé ká yá fi èèyàn nígbà tí irú eléyìí tó bá ṣẹlẹ̀ òun ni àgbà nínú gbogbo ẹ̀. látàrí báyìí a wà bọ́ síbi àti sọ ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú rẹ̀ àti àwọn nǹkan tí wọ́n fa ìbínú tá a parí ẹ̀ síbi pé aljahalu bil akami shar'iyya àìmọ̀kan nípa òfin ẹ̀sìn àwa fún wa láwọn àpẹẹrẹ táàmù àrí torí pé pàápàá jùlọ ń bi àlùjáàlùbí àkàmì ṣẹ̀rẹ̀ ìyà á rí i pé láwùjọ wa nǹkan tọ́tọ́ tẹ́nìkan òun ọ̀gbà pọ́tọ́ bóyá ìrí ka àbí àìfẹ́ lò tó ti níbi tó dúró lé lórí yóò mọ̀ mú ẹni tí ń ṣe ohun tọ́tọ́ yẹn yóò mọ̀ mú ní ọ̀tá yóò tún bọ̀ sọ́wọ́n yẹn pé ẹ dẹ́yẹ sí ẹ gbọ́dọ̀ bá a ṣe kódà kọjọ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́run wí bẹ́ẹ̀ láti wá ka yíyípo àwọ̀ àwa wà níbi a ti sọ̀rọ̀ nípa titi ahun nípa pé èébú èpè ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tí ò bá làákàyè yóò mọ jáde lẹ́nu irú ẹni bẹ́ẹ̀ a wà níbi toríkèríkè ara níbi toríkèríkè ara tá a wà yìí níbi inú ọmọ jẹ jáde ńbẹ tí Allah subhanahu wa ta'ala ti júwe ṣèitọ́nù fún wa pé inna ṣèitọ́nù lakum aduwwun fatakhizuhu aduwwan ọlọ́run ní dájúdájú àṣèitọ́nù ọ̀tá yín ni o ẹ̀yin náà sì mú lọ́ta ẹ mọ́ mú lọ́rẹ̀ pàápàá jùlọ kò níbi tí ń pèpè sí ju pé ń pè àwọn tọ́jú àwọn ọkọ rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ inú ní àjò òkú ni nínú ọ̀nà tí wọ́n wá gbà fi ṣe dáwà rẹ̀ nìbínú wà tóun tẹ̀lé àìmọ̀ kan ìbínú ọmọ wa jẹjáde lórí oríkèé ara nígbà tọkàn bá ti gbóná tójú ti pọ́n tibẹ̀ ń jáde lẹ́nu tọrọ burúkú ti ń jáde lẹ́nu pàápàá jùlọ nígbà tẹni tá à ń bínú sí i tóun bá tóun náà bá tiẹ̀ tún wá lọ fèsì tóun ní ọ̀ràn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ lórí irúwà àbòsí irúwà tíṣetọ́ọ̀nì tọ́fẹ́ kí ẹnìyẹn tọ́fẹ́ kó ṣe ló fi jẹ́ pé àmọ̀rí ń tán pè ní abdọ́rbù lílù a rí i pé nígbà téèyàn méjì bá ń sọ̀rọ̀ síra wọn ọkàn ìrìtẹ́ni kan bá ti bínú tán òun yọkẹ̀ bọ́ yọkẹ̀ fọ́ ẹnìkẹ́lẹ́ tó máa pẹ̀lú àtàlọ́kọ́kọ́ fọ́ra wọn létí nítorí wọn pé ta ni ṣètọ́ọ̀nì kọ́kọ́ lò wàtàhájùm àbí kọ́kẹ́ kan dàbò bìkan pé ẹja lọ̀rọ̀ lè bá wọn àbí pé ẹja fa pósítà wọn ya ẹja fàwé wọn ya kódà ẹlòmíì mọ́ bínú tí ó sì fàwé ẹ̀rí ara rẹ̀ tí ó fà ya ìbínú yóò mú fà ya tàbí kọ́ fàwé ẹ̀rí ẹni ẹlẹ́ni yóò fà ya pé ó ti tẹ́ òun bá tiẹ̀ jẹ́ nì àṣìbáwa náà rí nígbà míì àwọn tó jẹ́ olùkọ́ ń gbà mí ọmọ mi kò ní sẹ̀sẹ̀ kan tó yọ kẹ́ gbéwèé ẹ̀sán àmọ́ yóò sì yá ìpè ya you start afresh inú ló bi bóyá ilé yẹn kẹ́ ń béèrè pé gègé òun ọ̀kọ́ mọ́ fẹ́ gbà mí ló sọ pé tọ̀ ẹ ti bẹ̀rẹ̀ sáàmù yóò nobody to talk no side talk no kìnnìkan so òun náà ò lu ẹ̀kọ́ ṣùgbọ́n ọ̀gá náà bínú kọjá bó ṣe yẹ. bákan náà lẹ́yìn rẹ̀ àtọ̀kùtì lílù bá ti ń ṣẹlẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ ní alkọ́tìlù alkọ́tìlù ìpara ẹni eléyìí kódà ọ̀sẹ̀ lójú ayé ànábì sallallahu alayhi wa sallam. láti mọ̀ pé àwa tá à ń bẹ lónìí ọlọ́run gbé ànábì kalẹ̀ fún wa gẹ́gẹ́ bíi mọ́dẹ́lì báwo la ṣe nígbà tá a bá ara wọn ti ń bínú torí pé wọ́n bínú lójú ayé ànábì sallallahu alayhi eléyìí ni ó jẹ́ padà sínú tíra àfàwà muslim rahimahullahu rahmatan wasi'a inú sahihu muslim. hadith kan wà ń bẹ tí àfàwà samaki ọmọ ard tí wọ́n gbà wá látọ̀dọ̀ alkama ọmọ wahil alkama ọmọ wahil náà bàbá rẹ̀ tí ń ṣe wahil àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ náà fún wọn um, radiyallahu anhum ajma'in. bàbá alkama ní òun jókòó pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ larakùnrin kẹ́dé yakudu akhar ọwa ń fa ń wọ ẹnìkan bọ̀ bí nẹ́sà àtìn wọ́n tó ń pè ní nẹ́sà ah, òun ni àbá okùn okùn tí wọ́n ba ó ní okùn yẹn dì í kódà àwọn àfáàṣe ìsìnbáàtú hukumu pé tá a bá rí àlìjáni ọ̀daràn kírímínà pé wọ́n lè dè é lọ́wọ́ tí wọ́n dè ní ẹsẹ̀ láti inú hadisi yìí ó ní àbá okùn yìí òun lọ́wọ́ àfi òun náà ń pè ní nẹ́sà ó wá fi dì í ìwà ń wọ ń fa bọ̀ lágídí eléyìí ọ̀fẹ́ lọ ìwà ń sọ pé ya Rasulullah mo pè wọ́n òjíṣẹ́ ọlọ́run ààbà kọ́tàlá àkì ẹni yìí pa ọmọ ìyá mi. ànábì sallallahu alaihi wasallam wa béèrè lọ́wọ́ ẹni wọ́n dì lókun yẹn pé àkọ́tàlítàhù sọ pa lóòótọ́ sàpé yorùbá sọ pé ọ̀gbẹ́jọ́ apá kan dá àgbà òsìkà irú ìgbẹ́jọ́ apá kan dájọ́ kánjú dájọ́ ni ẹ̀ṣẹ̀ tí ọlọ́run kà sánibí wa Dáúdù lọ́rùn kì í ti pánibi Dáúdù gbàyàwó arúgbàyà ìpè ọgbàyàwó eh, rẹ̀ kun ká kọ̀rẹ́ ti lè inú ọpọlọ àwa tá a jẹ́ mùsùlùmí tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ títí ń rí aláìsí bẹ́ẹ̀ ló túbá ànábì ọ̀wá fẹ́ fọ́ọ̀lù sí ànábì bẹ́ẹ̀ lọ pé àkọ́tẹ́lẹ̀tẹ̀hù sọ pa ọmọ ìyá rẹ̀ lóòótọ́ ẹnì yìí wá ń dáhùn pé ẹni tó fà wá torí orí pọ́sà dákẹ́ ẹ̀kú bí yẹn bá pààyàn sọ́wọ́ àtọ̀pọ̀ pa ẹ̀sìn jáwọ́ àwọn tọ́jú àwọn agbẹjọ́rò kódà kọ́ pààyàn lọ́ọ̀yà <laughs> ọlọ́run kọ́ jẹ́ yóò máa sọ fún pé tí wọ́n bá ń bi ọ́ pé sọ jẹ̀bi sápọ̀ jẹ̀bi ni o tó tọ́ bá ti lọ jẹ̀bi kò ti bà kéèsì jẹ́ o pé sọ pa ìǹpa tó sì pa. àníbi wá bèèrè lọ́wọ́ rẹ̀ ọ́ dákẹ́ ẹni tó fà wá tó di lókun ni wọ́n sọ fún un pé wọ́n àníbi sallallahu alaihi wasallam innahu law lam yaqtarif aqamtu alayhi albayyina tí ó bá jẹ́wọ́ kó ń pa èmi ọ sàlàyé gẹ́gẹ́ pé albayinatu alalmuda sọtí gẹ́gẹ́ bí hadith anabi yẹn pé ẹ̀ńtọ́ bá ní bákan ní nǹkan rí bá tọ́ ní nǹkan òun ni ọ sàlàyé wọlìyẹmínú alamani hankar tó ń bá ní bẹ́ẹ̀ kọ́ yìí ń ṣe gbàlá tó sì ní yóò búra ni tó bá ti búra àgbà á fi ya ọlọ́run. anabi wa bẹ́ẹ̀ lọ ọ́nà wọn sàlàyé tí wọ́n bẹ́ẹ̀ sọ wọ́n anabi sallallahu alayhi wa sallam anabi wa tuntun bíi pé àkọ́tàlítẹ̀hù sọ pálóòtọ́ kọ́ọ̀lá na'am ó lóun pa ànábì ni kayfa qataltahu kí ló dé tó fi pa kí ló ṣẹlẹ̀ ìpè áò kí ló báwo ló ṣe pa kí ló fi pa kí ni ń tó ṣẹlẹ̀ náà sọ pé ẹni bá pààyàn pẹ̀lú orin òun náà níjà ẹni bá pààyàn pẹ̀lú sògbogbo àwọn kéèsì yìí ní ìdájọ́ ọwọ́ ni wà nẹ́bí òun ò déédéé pa òní kúntù ana wàhùwà nàtàkàbìtù min shajaratin ọlọ́run kò sí dáadáa fáwọn afọ ẹnì kọ̀ọ̀kan wa. ó ní èmi àti ẹ̀ nàtàkàbìtù ó ní àwọn jọ ń fi ọ̀pá ká ewé gbogbo àwọn bàbá wa àwọn ìyá tó máa lọ ká ewé igi jẹ̀dú tàbí ogun ẹ̀kọ́ mọ̀ ni wọ́n mọ̀ fi ó ní nàtàkàbìtù wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn. à ń fi igi ká ewé àfi ń wọ́wé lára igi kẹ́bí àfa wa náwáwí àtàwọn míì kọ́ ó ní fàṣà bẹ̀ ní ọba bú táwọn pé a sọ fún wa pé nínú tí ọmọ jáde lórí ahun torí pé connection ń bẹ lára àwọn ọ̀nà tí sùnmọ́ fi wo ara ẹnì kọ̀ọ̀kan tó bá ti rí ahun gbà ọgbàjọba ahun ọ̀rọ̀ ahun rẹ̀ control yóò transfer ìbínú yẹn aburú yẹn síbi ọwọ́ ọlọ́wọ́ abúmi fún àgọ́dọ́bà ní ibi tá à ń lọ gangan ó ní èébú tó bú mi yẹn wá dùn mí fọdọ̀rọ̀pùtù hù bìlfàs mo wá fi àáké mo fi sa ala qarnihi faqataltuhu àáké mo là mọ́ lórí mo fi sa eré ẹ̀ ló fi kú. anabi sallallahu alayhi wa sallam nígbà ọjọ́ pé aya ti wá tọ́tọ́ fún wa pé fi qisasun ayatun ya ulil albab. tí ẹni tó pààyàn tẹ̀ bá mọ pa àbí kọ́ sanwó ẹ̀mí wọ́n kẹ̀sí bí ẹ̀mí wọn tá a tà á lẹ̀ bó ṣe yẹ ni kódà tó jẹ́ pé àwọn àfáà aya yẹn pé fi qisasun ayatun ya ulil albab kò tí ì sí júmùlà kan tí ẹnìkan torí ẹ pé láyé gbé kalẹ̀ tó lè kó ọ̀rọ̀ sínú tó sì kó gbogbo nǹkan tó gbólóhùn yẹn kódà ń bẹ nù ń tọ́ káwọn kan lágara tó ń gbà síláàmù pé àyà yìí à sọmúrì yìí pé fíìkì sọ́ọ̀sùn àyàtúyà olè albal díyà sínú ìgbẹ̀mí ẹni yẹn padà ó òun náà sínú gbà wọ́n sàlàyé ẹ̀ ànábì wa bi léèrè pé àgbàdo ànábì ti wòye wòye pé tí wọn bá tiẹ̀ ní pa ọ́ di pẹ̀tọ́rí pé anafsu di nafsi tí wọn bá tiẹ̀ àwọn pàwọn ò ní pa ọ́ ǹjẹ́ ó ní nǹkan kan tuwadi anafsik tó lè san tó san owó ẹ̀mí lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí bóyá nǹkan bíi sixty something million àbí ìmọ̀tàdí di eighty wọ́n ní eighty something million bí yẹn bá pààyàn kan pàápàá jùlọ tó ti jẹ́ báyìí mistake ni o torí pé máa ń kọ̀tẹ́lẹ̀ nafsa muta'ammidan kéèsì ọ̀tọ̀ tún lélẹ́yìn eléyìí náà ọlọ́run tó lọ́mọ́ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́tìlù nọ́ọ̀sì kọ́ni tí a kàn sọ èrè ìbínú bí ó sì mọ̀ jíjáde ní tó gbé wa yábí. naam ọwọ́ ànábì wa bẹ̀rẹ̀ kó sọ ó ní nǹkan kan ẹ̀jẹ̀ awo ló fi jẹ́ pé wọ́n tálíkà ó ń bínú burúkú. ó ní máàlì máàlì máàlùn ìlà kìsẹ́ ìwọ̀fàṣì ìníjú aṣọ tí mo wọ̀ yìí àbí àpò tí mo gbé kọ́ yìí àti àáké ọwọ́ mi lọ gbogbo yẹ́nyẹ́ mi ò jù bẹ́ẹ̀ lọ wà nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí wa ni ọ̀dà sáwọn ọjọ́ rẹ ṣé wọ́n lè rà ọ́ tàbá tiẹ̀ láàtà ọ́ àbí wọ́n lè rà á lọ́rẹ̀ lówó tí ó ní fálù tó tiẹ̀ fi san owó ẹ̀mí. a ó ní ìwà nẹ́bí sallallahu alaihi ó ní ana ahwan ala qawmi ó ní à ìní fálù lọ́dọ̀ àwọn ọjọ́ mi kẹ́kọ́ wọ́n pa àwọn ọ̀rà mi ní fálù débẹ̀ pé wọ́n lè kó lè nípa àwọn ọ̀rà mi tó yàn mọ́ jẹ́ díà torí pé alukóran sọ fún wa pé ẹni tó ń bá pa ẹbí rẹ̀ àti gbé wàlíyù àgbẹ̀sìn àgbẹ̀sìn àti gbé fáwọn àwọn ẹbí òkú àwọn tí ó jogun rẹ̀ tó bá wù wọ́n wọ́n lè pa àwọn pa ènìyàn di ni tó bá wù wọ́n lè pa àwọn gba owó ẹ̀mí bẹ́ẹ̀ ẹ bá wá sanwó ẹ̀mí yọ́sẹ̀ gbà wẹ́ sàárẹ̀ yìí ni mútàtà bẹ̀ àyìn yọmọ jẹ́ kàfàrà fọlọ́run tó dá ìwọ ọtẹ bí òkú tí òjò wọn rẹ ni wọn mọ́ lọ́sàn-án ọwọ́ akú ìwọ tọ́lọ́run tó dá ẹ̀mí tó wéèsì ọwọ́ lòun yẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tí ó àná ìbá sọ fún ẹni tó jẹ́ bí òkú tó wọ wá pé tọ̀ báwo lọ fẹ́ ṣe o ẹnìyẹn bá ń gbé e lọ pẹ̀lú àníyàn pé bí ọba tí ì rí ohun tí ó fi yẹjú ara rẹ̀ anabi wa ń sọ gbàtẹ nìyẹn yẹn ìpadà tí ń lọ anabi wa ni ẹnìyẹn o ẹni tí ọ̀pá àyàn yẹn òun àtẹnutọpa bákan náà wọ́n sì rí o ó ní in qatalahu fa huwa mithluhu pé tí wọ́n bá pa ẹni tí wọ́n mú wá yẹn bí ẹni tí wọ́n pa náà ni nínú ìtumọ̀ kan àbí pé ẹni tó mú wá bákan náà wọ́n rí àwọn ní kílódé tó fi rí bẹ́ẹ̀ ni pé ìtumọ̀ tá a bá fún pé ìtumọ̀ ẹni tó mú wá tó bá pa bákan làwọn méjèèjì ọrí ni pé ìbínú pọ̀pọ̀ wọn yá mi ìbínú níbẹ̀ lára tiẹ̀ náà ìbínú tóun náà fi pa yẹn níbẹ̀ lára tiẹ̀ náà torí kódà àfàwọn anáwáwé àwọn ní kò túmọ̀ pé ń sọ pé torí pé ńgbà tí wọ́n lọ mú hadith tó tẹ̀lé wa wọ́n lọ sọ pé sí ìsìnkú ànábì ń sọ pé ọmọ náà ni ẹni tọ́pọ̀ àyàn àtẹni tí wọ́n pa níbàámu sádìsì pé ìsátàwájà alimusulmani bisayfi ìmá fàkìlá umamin ali náà táwọn sọ̀hábà wọn bí ànẹ́bí léèrè pé agbọ́tẹni tó pààyàn fàmà bálù maktul tánẹ́bí ni innahu aráàdà àyìnyẹ́kùtùlà sọ̀hìbà ànẹ́bí lòun náà fẹ́ pa ọmọ ìyá rẹ̀ ni tó jẹ́ pé ẹ̀yin tẹ́ gbàgbé ẹ̀sìn àsọ̀bíyà dín lójú tíjàmbá ti dé ládùúgbò sádùúgbò ẹ kọjú àdàdàrà yẹn tilẹ̀ ń kírun tẹ́ bá kú sórí bẹ́ẹ̀ ìyẹn lọ́nu náà ni ìsátàwájà alimusulmani bisayfihima fakilahuma min alin nar. o ti bínú mamu wa nìyẹn ẹ mọ para yín lọ tí ò ní nítumọ̀ ẹn tí òkú lò fún ẹ ẹn tí kóbáyà látara rẹ làwọn ọmọdé ò fi dìde ọ dọta alẹ ọ bàtà àwọn ọmọ rẹ jẹ. eléyìí náà káwọ ara bínú yìí àwa tá a jẹ bẹ́ẹ̀ bí àwa tá ń ṣiṣẹ́ ọkọ̀ tí wàhálà bá dé kì í sípò àwọn ọ̀gá ni wọ́n para àwọn tẹ́ bá fura àwọn tí ò ní tí ò ní kẹ̀kẹ́ tí ò lọ́kọ̀ ń gáràjì tọ́kẹ̀jẹ́ kí bọ́yá òun bá wọn jáwèé àbálàgbà wà ń gbà mí àwọn ọmọ lura wọn gilé kó tó kàn ọ̀gá ẹ̀jẹ̀ àrònú bó la fẹ́ bàbí nù yìí táàjẹ́ ṣètọ́ni ọ̀ darí ìwádé ṣètọ́ni sì wọlé sí wọlá ọ wọlé sáwọn ọ̀tọ̀ ń lára ìwọ ọ̀wá rìn wọ́n lọ́wọ́ kí báwo lò sí ní jẹ́ kí sùúrù ṣẹ̀ṣẹ̀ lára ọmọ ìyá rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nípa pé kọ́tìlù mọ́ ṣẹlẹ̀ kódà àtà àríkànnà wà fáwà afáàtàǹpẹ̀ ní Abdulrahman bin tọkọtẹ́rà àtàǹpẹ̀ ní alagodobu wọ́n jẹ́ òye wa pé arábìnrin kẹ́kẹ́ wa bá wọn ni ó ní à òun àtọkọ wọn àwọn nígbóná wọn àṣọ inú wa bí ọkọ inú wa ń bí òun náà bóun bí ṣe ń sọ̀rọ̀ sí òun náà ń sọ̀rọ̀ sí ìbínú ó ti wọnú ara ó dórí ahun ahun wa ń ṣiṣẹ́ lọ ahun ń ṣiṣẹ́ lọ tó ṣe káwọn ti gba tó ti kó sáwọn méjèèjì la ọmọ tóun wá bí lọ tóun fún lọ́mú lọ́wọ́ ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ké ń sunkún ọkùnrin kàn ní gbé ọmọ yìí tó bá sì gbé àbí kó wọn pa kó wọn pa wọn náà kó wọn pa ọmọ yẹn náà òun bá ní tó bá tọkùnrin tó bá bí ọ rí pa ó sì bọ́ síbẹ̀ ó sì gbé ọmọ táwọn jọ bí ó sì la orí rẹ̀ mọ́gànà àfáà ní fúnra obìnrin ìtọ́sẹ̀lẹ̀ sí lọ́fẹ̀ẹ́nu sọ fáwọn kódà ọ sọ̀rọ̀ yẹn tán látìgbà yẹn ó lùsì ọpọlọ rẹ̀ débi pé ọ̀gbádùnmọ́ tí ń ṣe gangan débi pé ẹ̀ẹ̀mẹ́ kìí ṣe òrì ẹ̀ kan lọ́wọ́ àtẹ́mtì tó táǹkì ní alẹ́ intihar pé ọ fẹ́ para rẹ̀ akí àfáwà láti masar allen naam sọ pé kìí ṣe ẹ̀kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ bákan náà ari ẹni tọ́jọ́ pé ìbínú kọ́mọ sẹ̀ ó sì so ọmọ lọ́wọ́ so lẹ́sẹ̀ ó tì í mọ́nú ṣọ́ọ̀bù ọmọ sì fi gbàgbọ́ sálì kìyàmà ẹlòmíì ti fọ ojú ọmọ tó bí ṣètọ́ni lọ́fẹ́ lù ọ́ kí ọ́fẹ́ kí kọ́mọ yẹn ó ní àmì lára tí òfin ní láàánú rẹ̀ tí ọmọ òfin bàbá tó ṣe mí báyìí tó nífẹ̀ẹ́ mi. ara àwọn àmì tí mo jáde láti orí ọwọ́ iná ẹ̀ lélẹ́yìí. bákan náà wàjárò ń dàtàmọ́kùnrin mi nígbà tá a bá tiẹ̀ lé tipa wa ka ẹni tó sẹ̀ wá tà ń bínú sí àmọ́ rírì nínú àmì tó yẹ pé bẹ́ẹ̀ ni ẹ sá fún wa pé àbí nkẹ́kẹ́ àbẹ́nìkẹ́ gbà lọ́wọ́ wa ó sì rí pé irú ẹni yẹn máa wò pé òun ò tí ì gbádùn torí pé àmọ́ títàn ti gbèsè lára ẹ̀mí ti gbóná gbogbo ara ti dàrú tí ó bá lo oògùn tó yẹ kọ́ni rẹ̀ lọ́wọ́ ọkàn rí i pé kò rí ẹni tí ń bínú sí mú mọ́ yọ kàn mọ́ rẹ̀ lára yọ mọ̀ gbátébù bọ́kọ̀ kí n bá dún yọ mọ̀ nánigi yọ mọ̀ sèkìní eléyìí kì í sun tá a sẹ̀ mọ̀ sọ fún yín ẹ̀ náà rí láwùjọ èèyàn mọ̀ fọ́rẹ̀ létí à ṣe tiẹ̀ ráwọn tí wọ́n ẹlòmíì kọ́ gúnra rẹ̀ nígò ẹni tó fẹ́ bájà ńgbọ̀n tó kọ́kọ́ gún rẹ̀ ńgò sẹ́ni tó bá fẹ́ bájà kó dúró yorùbá sọ pé ẹni ọ̀rọ̀mọ ọ̀rẹ́ ẹ̀ tó fún un níkò torí ẹ lu tó nítorí pọ́jọ́ ọmọ ọ̀rẹ́ òun ni sẹ̀kọ́ òun gúnra rẹ̀ níbi ní bọ́sálì kìámà ní gògóńgò ẹ̀mí ní ogun ọ̀ so látàrí báyìí kódà ààrẹ ni tó bínú àfa ọmọ rẹ̀ wà nílé ẹ̀kọ́ kálẹ̀ pé ìbínú tọ́lọ́wọ̀n ọba kọ́ àwọn tí ó wà ní àkóso ilé ẹ̀kọ́ yẹn mọ́ ṣe ni báyà wọn táwọn sọ yìí ká mọ́ sọ báyà ni yóò ti dìtàn ọmọ rẹ̀ sẹ̀ wọ́n sì lù ú torí pé ṣàìtọ́ọ̀nì ọ̀nà tí ń gbà fi dà òjọ sọ pé ẹgbà yẹn lé sí i nídìí débi pé torí pé ẹni náà bóra ń jọ náà lọ́hùn eléyìí ń ta rí fúnra wa nìkan kí wọ́n sọ fún wa bàbá yẹn wá rẹ̀ gbà ní kò béèrè pé ẹsẹ̀ olóṣèlú pé àwọn ọmọ ilé olùbáṣẹ pẹ́ tó bóra igbá jáde sí i lára dídé báyìí kódà bó ṣe jẹ́ obìnrin tó ọbọ̀ sòkòtò ọmọ obìnrin nì ní sojú àwọn ọkùnrin àwọn tíjà tó dúró tí wọ́n fún wọn fẹ́ràn ṣètọ́n lọ lórí rẹ̀ wọ́n wá ní títà tó lù kò sí àràǹdì pé kọ́tì ẹ̀ kọ́kọ́ jókòó náà wọ́n apply níta níbi ni a lò. sallallahu alayhi wa sallam. àtẹni tí wọ́n lù àtẹni tó lù yẹn lónìí wọ́n ń kíra wọn ọ̀rọ̀ parí tó bá jẹ́ kó wọ́n bá ràn yẹn lọ́wọ́ ń jọ́nà lọ́hùn tí wọ́n fi títà yẹn hàn tó bá fa aládàá tó bá bọ́tálì kìyàmà ṣe ọ̀tá àwọn ọbẹ̀ lọ́gbẹ̀rẹ̀ nàbí ọbẹ̀ àṣetọ́ni ọlọ́run ti sọ fún wa pé ìnáma pé àṣetọ́ni o mo ti tún fẹ́ ni pé yorùbá láti dá ọ̀tá àti ìkórira ìbínú ara ẹni sáàrin yín iṣẹ́ tẹ̀sù gbé lọ́wọ́ nìyẹn. náà àwọn àmì toríke ara lélẹ́yìí àmì ìbínú tá a mọ́ rí nínú ọkàn kódà òun lọ ṣáájú àtìmọ́mọ́ sí tàkìrì rẹ̀ sẹ́yìn ni tẹ́pẹ́ inú ọkàn ẹ̀ ti mọ́ rí pé ẹ̀ lágbájá yìí ń bínú òun náà ni pé ẹnì yóò ní alẹ́hẹ́kìdù yóò ní àdìọ́kàn bú sí ẹni tí ń bínú sí. Si bíi kọ́ tiẹ̀ kú ni bíi ṣe ń wò wọ̀lẹ̀ asad kọ́lá tán lọ́wọ́ ẹni tán lọ́lá nígbà tí ń bínú sí i kọ́kọ́ rẹ̀ ó tiẹ̀ ní accident bíi kọ́mọ rẹ̀ ó tiẹ̀ kú eléyìí ni mo fà láàrin obìnrin méjì síra wọn àbí mẹ́ta tó bá pọ̀ lọ́dọ̀ ọkọ ìyáálé òní kọ kí ọmọ orogún òun ó kú bíi kọ́ ọmọ rẹ̀ ó fẹ́ẹ̀lì léèwé bíi kọ́ pàtẹ́kọ́ mọ́tà bẹ́ẹ̀ náà làwọn ọlọ́jà síra wọn kò sí ohun tí wọ́n bá débi à ń bu nǹkan sí ìsọ ẹnìkan à ń bu yèpẹ́ nìkan àbá ń dẹ nìkan pé ẹ mú ọjà alágbájá pé ẹ mú ọjà rẹ̀ ìṣòfófó ara ẹni kò sí ní tó bí ju pé alhassad lọ ń bínú rẹ̀ àti ìdàdí ọkàn bú sẹ́ni tá a bá ń bínú sí kódà yọtọ̀ máa fi nǹkan tí tọ́mọ̀mọ́ níhun tí ọ̀dà lálébù yọmọ fi bù tọ́ba rí dùnú wal husnu bis sururi tọ́ba rí dùnú lára tiẹ̀ inú tí ọmọ bàjẹ́ ni pé nígbà tí inú ẹni yẹn bá ń bàjẹ́ lòun inú rẹ̀ ọmọ dùn tọ́tọ́ bá rí i pé dùnú kankan inú rẹ̀ ọmọ bàjẹ́ ni yọ́tọ̀ àpinnu pé gbogbo ọ̀nà báṣì rẹ̀ bá gbòòwò ọmọ tu eléyìí ni al-asmu ala ifsa izirri gbogbo àṣírí tó bá ní lọ́wọ́ tu ni pé wọn náà wọ ọkọ àtìyàwó kódà níbi sallallahu alaihi wasallam sọ fún wa pé èèyàn bú nírú ọkọ àbóbìnrin tó yẹ pé ọkọ àtìyàwó wọn ti jọ fẹ́ra wọn ẹjọ́ ṣàjọṣepọ̀ báyẹn wá kọra yín àbíjà kan dé ọwá ń sọ àlébù rẹ̀ síta. pé àbẹ́sẹ̀ ń wo ni ojú rẹ̀ lọ́ọ́ da o bí wọn bá fẹ́ àgbákò lọfẹ kọmọgbàsì kọmọwó ṣe wọn ni ìbínú mọ bírù rẹ kódà ilé ló fi jẹ́ pé nílẹ̀ Yorùbá nínú àdánwò tá a kó sí òun ni pé bọkọ àtayá fira wọn lẹ bíi kóbìnrin ọmọ rẹ lòmíì fẹ́ mọ tí ó fi bọ sálì kìyàmà ni sóòsì gbọgbàgbé ni pé nbí ẹlẹkọọkọ náà ni ẹlẹgbàǹgbà gbogbo wọn sọnù lọlẹni tí ó he wọn ní obìnrin náà ọmọ bàá jẹ káàkiri torí pé ìbínú ti ń bẹ lára rẹ ni kúrò tẹ fira yín lẹ bá níbi ìsìsọ fáwọn ìyàwó rẹ pé tẹ bá ti mọ pé ìrìn àjò èmi àti yín ò ní rọgbọ ẹ wá ká da yín lọ́la kẹsẹ̀ ń dà pé ẹsẹ gbélé ọkọ la ká tu yín ń tu tájọ wa abárira wa. àbí yẹyẹ eléyà ọmọ láti inú ọkàn tí sì ti ọmọ oníbinú láti inú ọkàn iná ìlélẹ́yìí léyìí tó jẹ́ pé àmọ́ kẹ́fìn rẹ̀ látara ṣe. bákan náà àwọn àmọ́dé inú ọkàn èyí tó ní í ṣe pẹ̀lú elmutib medical studies àbí medical lines tábàtì ẹ̀ lóun la fẹ́ mẹ́nu ohun tó ní ọgbọ́n àlòdì ọjọ́ kan ni ìbínú máa bí hypertension fún yàn ni máa bí ẹ̀jẹ̀ ríru fún yàn gbogbo àwọn dókítà tí máa ń gbọ́ wa wọ́n náà tún bí wọ́n àtọmọkùn wọn ní ṣọ́ọ̀kì wọ́n kú lójijì kódà àti ẹni tó pé ariwo lọ pamọ́ ọkọ rẹ̀ ọ̀rọ̀ di ọ pariwo mọ́kọ kọ́sì lulẹ̀ ọkọ bọ́sálì kìyàmà bẹ́ẹ̀ láyé èyí tá ń bẹ̀ yìí náà ni. báwo ni wọn náà fẹ́ sọ pé èmi mọ pariwo tí ọmọ orú kò tọkọ rẹ wà rẹ wà ọmọ kò tọrọ rẹ wà jámọ òkè mọ wà pé ó torí pé kíni ikú ni kú jẹ́ lóòótọ́ wọn tafarra qatil asbab wal mawtu wahid ẹni ó fìbọn pààyàn ẹni ó jágbe mọ́ọ̀yàn pààyàn ẹni ó gúnyàn ní nǹkan àti pé káti ẹ̀ máa fàágùn ṣé bá a ti róbìnrin torí pé wọ́n fẹ́ bìnrin le tó sì gbá àsákàrí ọkọ rẹ̀ mọ́tò kébẹ̀ ló fi tọ́rẹ̀ àbí ibi nàìjíríà yìí náà ni. ara àṣẹ ti bínú mọ́ sílẹ̀ lẹ́yìn ṣèitọ́ọ̀nì ẹ̀yin náà ẹ mú un lọ́ta ẹ mọ́ mú un lọ́rẹ̀ a sì ti ráhùn tó pé ìbínú àwọn ọ̀rẹ́ ni wọ́n kó bá ni wọ́n mú un lọ ilé adáhunṣe wọ́n jọ lọ sóògùn wọ́n sàsọkọ wọ́n fi kó bẹ́ẹ̀ lómìn pé ìbínú pé ọkọ̀ rẹ̀ ọgbà wọ́n ní ọgbà láyé ọgbà lálùkìyàmà eléyìí ọ̀nà tí máa gbà jẹyọ lára oníbínú náà ni èyí tí a ti sọ yìí. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san olóore ní báyìí ìbéèrè tí a tún ní fún yín ni pé ipa tí alẹ́gádọ́bù tó ní lórí iṣẹ́ tí oníbínú bá ṣe pẹ̀lú ìbínú rẹ̀ wù. naam alhamdulilayi a rí i pé wọ́n ní ipa tí ìbínú tó nínú sọ́tà bá ṣe eléyìí ni pé àkàmù tẹ̀kílífì láti bọ́ sí yẹn pé kí ni ìdájọ́ ọ̀sẹ̀ tí ìgbà tí yẹn ń bínú lọ́wọ́ iṣẹ́ tó bá ṣe ó ti jẹ jáde nínú ọ̀rọ̀ tá a mú wa a rí i pé ń tọ́ pààyàn ó túmọ̀ pé wọn ò wó pé ń bínú wọn pa òun náà di hmm. àbíkọ́sán díyà ká bá bẹ̀yẹn wọlé anibu aníbùkátà sí ká mọ̀ pé iṣẹ́ tí ó ń bínú bá ṣe àwọn àfọwọ́ ní mímọ̀ kọ́lọ̀ kó jogún mọ̀ fáwọn náà wọ́n ní iṣẹ́ tí ẹni tí ń bínú lọ́wọ́ bá ṣe ó pín sọ́nà méjì omi ń tí ó ní í ṣe pẹ̀lú ìwọ ọba adẹ́dà allah subhanahu wa ta'ala wọ́n lè tọ́ bá ní í ṣe pẹ̀lú rẹ̀ àwọn míì ń bẹ pé á fojú wò nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ kan àwọn míì bẹ́tà ní fi ojú fò tẹ́kùn fi dájọ́ lé lórí àpẹẹrẹ irú rẹ̀ ni pé àwọn tí wọ́n ní àwọn ń fi àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ àwọn kùrọ̀ ohun àwọn kùrọ̀ ni wọ́n pé wọ́n yà wọ̀bì àgànláyà ní sọ̀rọ̀ sọ́lá nígbà tá níbi wọn náà ni iná máa kú ná. àwọn olùwà nílẹ̀ ìhàbù sódì yé pé àwa ń sàwádà à ń sẹ̀fẹ̀ ní ọlọ́run nírọ̀ kọ́dí kàfárùtún ẹ ti ṣe kẹfẹ́rí mùsùlùmí kì í ṣe gbogbo ẹ̀ torí àfa wa ibùdókọ́ ìgbésàtò làfáàlì àwọn pin bọ̀ nígbà tí wọ́n ṣe pípín ìbínú wọn ní ìbínú bẹ̀rẹ̀ ìbínú àárín ìbínú parí ṣùgbọ́n bọ̀ yẹn kọ́ là ń lọ pé ìtọ́jẹ́ pé òun ni ẹnu fẹ́ kó sí lórí àbáwọn tí ẹnu kò sí nínú àwọn ìdájọ́ wọn náà ni afẹ́muwa fún wa. náà tó bá ní í ṣe pẹ̀lú wọ ọlọ́run àwọn kan bẹ tí a àwọn tí wọn ò ní wò ni pé tọ́rọ̀ yẹn ò bá lágbára púpọ̀ jẹ́ pé wọ́n gbé ọ̀rọ̀ ẹni tí ń bínú yẹn wọ́n gbé e sípò ẹni tí ń yọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ tí ọmọ ti ń ṣe mọ́ bí ẹni tí rakunmi rẹ sọnù torí rakunmi rẹ àdìsí táwọn afá amúwa tó ń gbélé lórí ti ń sọ pé àwọ ọba anna rabbuka wa anta abdi èmi lọ́lọ́run ọba rẹ ìwọlẹ̀ kúfùrù ni. wọn ló borí nígbà míì tó níbi inú náà bá sọrọ wọn lórí di murtad ṣùgbọ́n wọ́n nígbà tó ti ń ṣe nìkejì ti yà ń wèrè so irú eléyàn ni ohun tá a padà sọ èyí pé òun yọ jáde pé ẹnìyàn o ó sì kẹfẹ́ rí lóòótọ́ ìwé tó bá ní í ṣe pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ èèyàn wọn ni kò sí ìta àyà fi ń bẹ̀ o ẹ̀kọ́tọ̀ ọlọ́run lá ní àwọn kan bẹ wọn ò fojú wo pé ìbínú ni àwọn kan bẹ tí wọn ò ní fojú wo wọn tó bá ní í ṣe pé pẹ̀lú ẹ̀dá èèyàn kan ni wọn ni eléyàn á kàǹtì ẹ̀ fún ìdájọ́ tá a bá máa pẹ̀rẹ̀ wá fún wa eléyìí ló jẹ́ pé àwọn jumhurul fuqaha àwọn lọ bíi pé gbogbo ẹni tó bá jẹ́ olùbínú tó bá gbèsù láyè kó kí fíùsì ìbínú bọ̀ òun lára tó ní wa ń lò ó ti ń múná rẹ̀ jáde tọ́jẹ́ mukallaf wọn ni fi alẹ́ rọ́dọ̀ bìí nígbà tí ń bínú lọ́wọ́ yẹn yóò hasu bí máa yẹ sùdòrò ànìhù gbogbo tó bá ṣẹ̀ látọ̀dọ̀ rẹ̀ á kàǹtì rẹ̀ pé ó ṣe náà ni wọ́n ní min kúfùrin ìta ayọ́lẹ̀ lẹ́ẹ̀kí nígbà tá sọ̀rọ̀ pé nígbà mi pé tó bá sọ̀rọ̀ bínú nígbà tí mẹ́ńkì fèrè yẹn á kàǹtì pé ó ti di káfíìrù ni wa qatli nafs tọ́ba pààyàn pààyàn náà ní sàkóńwó out of provocation tọ́ba ti pààyàn ọ̀pá yìí wọn pa òun náà ni. wàhásì máa lè bẹ̀rọ yiri àbọ̀ dúkìá dúkìá pẹ̀lú ìbínú da dúkìá yẹn padà nítorí báyìí san nǹkan yọ san wọ̀tọ̀ láàkì àbíbáyá ń bínú eléyìí láwùjọ wa wọ ọkùnrin tó kẹ́mọ́ fẹ́ẹ́ ọmọ ara rẹ̀. ti látòní lọ tọ́ bá ti sọ bẹ́ẹ̀ ọkọ̀yàwó rẹ̀ o nígbà tí ó bá ti ṣe nǹkan oṣù mẹ́ta o lè dá a padà pé tọ́tọ̀ fojú ẹ̀ mọ́ra so ọ̀rọ̀ tó sọ o ti expire nìyí o ti mọ̀ pé adámọ́ lè ṣe ni ọ́ tọ́ ọba tó ń tẹ̀ tó ń jẹ́ àǹjọ́ mi tó tún bínú tíṣe tá ni rí ọ lò náà tó tún ní ẹ mo ti kọ́ mo kọ́ mo kọ́ ọdẹ lẹ́ẹ̀kejì rẹ eléyẹn náà ọtọlọpọ tó ní jẹ́ ọlọ́run fún ọ tó pé àwọn àtọ̀lá kò má rọ̀rọ̀ táyà pé eléyìí náà ṣùgbọ́n tá a bá tó jà lẹ́yìn kẹta lẹ́yìn ìgbà tẹ ṣe léyìn lọ kọ́ kò ṣe ìgbélé yẹn tán tọ́tọ́ fi dọ́dọ̀ rẹ̀ padà so tó bá ti lè di ẹlẹ́ẹ̀kẹta tó ní kọ́ ọkọ ìyàwó rẹ̀ ni o ò sì lè dá padà mọ́ àfi kí ìyàwó yẹn kó ṣègbélé ọkọ kọ̀ mí nǹkan oṣù mẹ́ta kó lọ ní ọkọ mi nígbà tó bá ní ọkọ mi ní tìfinúfẹ́dọ̀ tí wọ́n jọ fẹ́ra wọn bẹ́ẹ̀ ọkọ lólóṣù kódà ó tún mọ fi ìgbọ̀nsẹ̀ fọ ìgbọ̀nsẹ̀ o ti dáràn ọ̀fẹ́nukọ látara ìlẹ́kọ̀ọ́ àìlòfin ẹ̀sìn o jésù ó ọ ọ́ wa lọ ń sadẹ́tí ọ̀sọ́ di torí pé kí sa ogun ìdá àdàjàpọ̀ àyọ̀gọ́ gbogbo àwọn tẹ́yìn tó ń kàkún sàkáàkì alọ́ọ̀dá nǹkan sí ló ń ṣe náà àfa yorùbá <laughs> àgbàlagbà àwọn sòdodo fún ni ká gún orí kíní orí ológbò kófòrò ni mo ṣe wọ́n dọ̀ tí mo ti wí rẹ̀ káà mara wọlé ìfúlé òsáhìrò àìsùn àtà pé ah, kófòrò ni ó tún mọ̀ pé àti àwọn àgbàlagbà júwe fún yín kì í sàwa nìkan la ń sọ ọlọ́run kọ́ bá wa kẹ́ ògbó wọn ọlọ́run mọ̀ wù àṣìṣe wọn. naam wọn tó bá lọ kọ̀yàwó rẹ̀ lẹ̀ àbí ọlẹ́rú wa ni lọ́tọ̀ ni mo ti sọ́dọ̀mọ́ sọ́dọ̀mọ́ ọ̀dọ̀mọ́ náà ni o. wọ́n á ní kí ni tọ́ka wa torí pé ọ̀rọ̀ yóò mọ̀ gbé wa yà kọ́ba yẹjú ká lè mọ̀ gbogbo wọn náà tọ́ jẹ́ ọkọ ìyàwó ẹlòmíì ti kọ ìyàwó ẹ̀ tọ́ jẹ́ pé àlè lọ́jọ́ kù lọ́dọ̀ ara wọn tí wọ́n ń ṣe ó ti kọ́ lẹ́ẹ̀mẹ́ta wọ́n sì tún bẹ lọ́dọ̀ ara wọn kò sí lẹ́nu sọ̀dọ́dọ́ fún wọn. àìfi ṣeré mọ̀ kọ́lẹ̀ àìfi ṣeré o. wọ́n lẹ́rìí eléyìí tá a fọ̀ kó bá bínú tó ṣe bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ haula bintu sa'alaba ìyàwó house ọmọ summit tẹ́kọ̀ òun ni sábà bíi aya suratul mujadila látàrí alákọ̀ọ́kọ́ dé kẹrin ìjà ló dé láàrin wọn ọkọ wa bínú tóró le sọhábà yìí le bàtọ wa bínú ọwa sọ pé òun kọyà ọlá ní ìwọ tí wọn bá tọ gorí ẹ ó ti ẹ ọ fẹ̀yìn rẹ ó ti dìyà mi lápẹẹrẹ ọdún alẹ fàfisà láyé ó ṣe ziharu ipe ẹ̀yin ẹ ti dẹ̀yìn ìyàwó mi ó ti dìyà mi tó jẹ́ pé nígbà jàhìlíyà bẹ́ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kọ́kọ́ ìyàwó lẹ̀ ló fi jẹ́ pé lákìyèsí a lè mọ sọ pé gbàjà ìlíyà ṣùgbọ́n pé nígbà tí ìsìláàmù dé nígbà tá ànábì mú ìsìláàmù dé ìsìláàmù ti ń bẹ látàrí ànábì ádámù ni àbí tá a bá rẹ́ni tó sọ fún wa pé àwọn ànábì ọlọ́run yẹn o kì í ṣe ìsìláàmù ni wọ́n mú wa lákìn ọ̀kọ̀ọ̀kẹ́ wọ́n ń dé pẹ̀lú àwọn sàrá àwọn òfin ẹ̀sìn níbàámu sí ìhun tápá àwọn ọ̀jọ́ wọn tó lè ṣe kíni tó lè ká ni mo ti ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé àìmọ́ sọ pé ìgbà tí ànábì mùsùlùmù dé ìsìláàmù ń bẹ́ ń ta gbogbo ògbà ló fi jẹ́ pé yahudi àti nasara náà sọ pé wọ́kọ́lá ti yahudi lẹ́sà ti nasara aláṣẹ nínú àwọn òdodo tí wọ́n sọ náà ni wọ́kọ́lá ti nasara lẹ́sà ti yahudi aláṣẹ. so ọlọ́run sọ fún wa pé màá kánà ibrahim yahudiyan wàlà nasaraniya wàlákin kánà anifan musliman wà màá kánà minal mushrikin bákan náà àìmọ sọ pé àwọn àdìyánú sàmàwíyà tó ká tún tèké lòtí eléyàn náà pé àwọn ẹ̀sìn tó ti sámà wá nìkan ló ti sámà ni wọ́n fi máa lo mílà fóun gbogbo ẹ̀sìn yòókù ìǹtìkálù ni ọlọ́run ti dára fáwọn àwọn kan náà ní ìlú masar ọkọ gbogbo ayé ànijáde tí wọ́n ti ń nìyí ń ṣàlàyé ẹ̀ fún wa pé ìǹtìkálù àwọn lálẹ́ hù ni ẹ̀sìn tó lálẹ́ hù ẹ̀sìn àdádálẹ̀ bídà àní gbogbo ẹ̀ ló jẹ́ pa àní pé àwọn ní ẹ̀sìn tó ti sámà wa. sò látàrí báyìí ọkọ rẹ̀ wá bínú ó ní àwọn ah, ti di yá mi tí wọ́n bá tó gorí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ń parí ìjà fún pé tóun bá tó gbà tóun bá gbà ìyá òun lòun bá ṣe lòun bá sùn. ìyàwó fúnra rẹ̀ sàn kó bí ìmọ̀ láàánú ọkọ ọwọ́ àlọ́ bá nẹ́bì ó ní wà nẹ́bì sallallahu alaihi wasallam ah ọkọ mi house ọmọ sọ́ọ̀mì òun ló lò mí ti mi di kọjọ́kọjọ́ báyìí èmi mo wo gbogbo àwọn ọmọ rẹ̀ kò sì fẹ́ lẹ́nìkan ṣùgbọ́n ajá ó wí báyìí torí òun ti gbọ́ pé òun ti mọ̀ ṣẹlẹ̀ ń gbàjà ilé ẹ̀ tó bá ti wí bẹ́ẹ̀ ọkọ òun lẹ́nu ọwọ́ ní ṣùgbọ́n wà nẹ́bí o ẹja wo obìnrin rẹ̀ lami yóò rí tọ́lá ọ̀rọ̀ tó sọ ni òun náà ní kẹ́yìn ọgbèrò kó ń kọ̀ mí lẹ̀ o ṣùgbọ́n sọ báyìí ìwọ ń kọ́ ìwọ ìyàwó tí wọ́n ní ọkọ̀ sí irú àwọn òbí báyìí tí wọ́n ní màá kọ́ lọ́nkú sí èmi lónìí torí pé ẹ̀yin tẹ̀ ń fi ń kó jáde ń fi ń tẹ́tí ọkọ yín torí pé tọ́ba kó jáde oríire ó pín nìsín tọ̀rẹ́ ń dálé fún ọ̀rọ̀ sẹ́ni sẹ́ni mọ̀ pé hey tẹ́yìn balẹ̀ ṣe wàlà yastabdillahu qawman ghayrakum ọlọ́run lè fi àwọn míì yóò fi ìyàwó mi rọ́pò yàn torí pé sọfẹ́ fanabi náà gan pé ìyàwó ànẹ́bi tẹ́ bá kọ̀ tẹ́ balẹ̀ gbọ́ tọ́bẹ̀ fi yín lẹ̀ ọlọ́run ní asarabbuhu in talaqakunna an yubdilahu khayran minkunna muslimatin mu'minatin abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run ó fẹlẹ̀ mí rọ́pò fa sùúrù tí lò lè ní tó lò gbà ọlọ́run lè fẹlẹ̀ mí rọ́pò tí ọ kọ́dà tó wọn sọ fún pé ìyàwó gbéyàwó kẹmẹ tó ń pè ń gbéyàwó mìsíyàr tó fi jẹ́ pé kèsì gbẹ́ni tí ọba lówó ń gbà míì lákòókò lè fẹ́yàwó sọ pé ó lè fẹ́yàwó yẹn tí àwọn náà sọ pé gbogbo ohun tí jẹ́ responsibility mọ yọ̀ǹda rẹ̀ kẹmọ ọjọ́ kọ mi kọmọ bá mi ṣe ìgbé wọn ń pè ní nìka olùmìsíyàr nínú sẹ̀ríà Islam ọwọ́ sọ bẹ́ẹ̀ fún anabi pé a ọ̀gbẹ̀rọ̀ kó ń kọ́ mi o anabi ni ohun tèmi rí sí tó yé mi ní ẹ̀sìn ni pé má a àlẹ́mọ̀ ilẹ̀ kọ́dí harumti àlẹ́ yìí ohun tèmi mọ̀ ni pé ó ti dèèwọ̀ fún ọ̀bọ̀dọ̀ gorí ẹ̀ mọ́ ah wọ́n bá ní ìfàkọ́ kóhun kọ́ mi kóhun kọ́ mi mùjádìlá ni kọ́ni sẹ́mi allahu kọ́ọ̀lá lẹ́tí tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah ìyàwó ẹ̀sà náà mẹ́rin sọ ọ̀rọ̀ tó ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ nu yàrá táwọn gé wọn àwọn bẹ ní yàrá kejì ní yàrá táwọn ó ní ọlọ́run lókè sámà látara pé wallahu sami'un alim lọ parí ẹ ọlọ́run sì gbọ́rọ̀ táwọn ohun tó ṣẹlẹ̀ tẹ́ni yẹn kò sọ pé òun kọ́ mi ànábì ohun tẹ́mi mọ̀ níṣẹ́ pé àló ti ó ti dèwọ̀ fún ọlọ́run bá sọ àyà kalẹ̀ kí láyà náà òun náà ni pé ọlọ́run ti gbọ́ ẹni tí ń bọ́ fà àtẹ̀jọ́ ń pé àkọ́pọ̀ òun kọ́ mi bẹ́ẹ̀ gbọ́láyé mi ọ̀kẹ́ mọ́ ṣẹlẹ̀ ọlọ́run wa mú àyà wá fún ọ pé àwọn tó bá ṣerú ẹ̀ ìtanràn rẹ̀ fata àríro rọ́kọ̀bàtín kó tó lè kó min qabl an yatamasa ọlọ́run ní eléyìí ní kìlọ̀ wa o tó bá jẹ́ pé torí pé ọlọ́run ọba ọba tí wọ́n fún nínú rẹ̀ ọlọ́run wa fa in lam yajid ó túmọ̀ pé kàfàrà eléyìí ọwà ala tartibi ní kéésì ala al-ikhtiyar kéésì kọ́ kẹsẹ̀sẹ̀ yẹ tó bá wúwọ́ nù rẹ̀ tọ ọba yà lè ṣe kẹtípàrí ọ̀ka kan ló tó lè shift bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì tọ ọba lè ṣe ẹlẹ́ẹ̀kejì ló tó kan ẹlẹ́ẹ̀kẹta. ọlọ́run wa ni faman lam yajid fasiyamu saharayni mutatabi'ayn ẹni tí ọba lè rẹ ẹrú kọsẹ ẹrúdọmọ kọ lágbára rẹ àbí òrí ọlọ́nìkọ́ gbàwé oṣù méjì gbáko non-stop oṣù méjì gbáko ní nǹkan bílẹ̀ ayéyàtà máa sa síwájú kó tó tọ́ọ̀tì ìyàwó rẹ̀ kó tó bá a ní àjọṣepọ̀ ọwọ́ á ní ẹni ọba tún lágbára fàmọ́ ń làmì ẹ̀sẹ̀tì tí ọba lágbára fa ètì áàmù sí kíínà mẹ́sìkínà eléyàn kọ́ bọ́ èèyàn sixty yọ bọ́ èèyàn sixty mẹ̀kẹ́dárò la sọ fún wa pé ìlàjì ohun tá a mọ̀ sọ́ọ́rí tá a mọ̀ yọ fún èèyàn kan níbi jákà tá ní díẹ̀ náà ló fi dín ní kí ráìsì ẹyọ kan yọ fún èèyàn sixty ọlọ́run ní ìṣe bẹ́ẹ̀ dhalika litu'minu billahi wa rasulihi eré ni pé kẹ́ lè nígbàgbọ́ nu ọlọ́run sí nítorí pé kígbàgbọ́ yẹn ó lè lé torí pé ẹni tó parí wà sẹ́yìn pé àwọn ah, pé nítorí pé ń dọ́dọ̀ ìyàwó mi lẹ́nu tó a ṣe gbélé ara pé àáfin mọ̀ pé ọgbàrà rẹ lẹ́rú ọlọ́run pé mọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ìtẹ̀láṣẹ rẹ̀ yẹn wà sí siyadatu iman dhalika litu'minu billahi wa rasulihi àtòjíṣẹ́ wa tilka hududullah ọlọ eléyìí ní ẹnu àlá ọlọ́run walil kafirina adhabun alim àwọn tó bá jẹ́ àwọn aláìmoore tí wọ́n gbọ́lọ́ngbọ́n wò sí bó ṣe yẹ wọ́n jí ẹlẹ́ta ìlérò wọn ni ẹ̀rí nì tí ń sọ pé bó ń bínú bá bínú ọba lọ kọ̀yàwó rẹ̀ ni o torí pé òun náà ó bínú ló fi sọ pé tí wọn bá tó gorí ẹ ẹ mi mógùn sọ bẹ́lẹ̀ ìṣeré ilé ìlọ́wọ́ fi jẹ́ pé ó pàtàkì a wàá béèrè pé ọ̀nà wo lágbàrán oníbínú lọ́wọ́ títí ẹ̀ ò kéṣù òfin ní ba ti ẹ̀jẹ̀ tó ránìkì sọ fún wa pé òun zòrò akhaka zaliman aw mazluman rin ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ alábòsí abẹ́ni wọ́n sàbòsí fún ọ̀nà wo lágbàrán oníbínú lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé arákùnrin kan lọ bá nẹ́bínú àdìsá bí Hurairah radiyallahu tí ó sì kó gbogbo nǹkan tí ó wà direct concise and precise. mu'adhab tó anabi wa ni a ah, ó ní sèwá àti fún mi wà anabi ọ̀rọ̀ tó pé yóò kó nǹkan sínú tí táyé mi ò fi ní dàrú ó tọ́ pé tíyẹn bá ti tíyẹn bá ti jó nbí tẹ́sù bá ti rí ìbínú kìsì yẹn la inú tó lè báyé yẹn jẹ́ àtọ̀run yẹn ni anabi wa sọ fún pé la taqdab mọ́mọ́ bínú ọwọ́ ni anabi ah, mo ní o ṣe sọ̀kìlọ̀ fún mi bí n ṣe lo ayé mi instruction yọ̀ kán tí ó kà á tán sọ́jà bí aró kan anabi tún ní làtàkùdọ̀ anabi wọn ni farọ́ dada mìíràn ni wọn bí sẹ́ńbẹ̀rẹ̀ ní alamí sọ pé làtàkùdọ̀ làtàkùdọ̀ àdìsí yàfa wà Bukhari wọn gbé jáde oògùn wọlá wàá sí fẹ́ni ń bínú títí òfin ní ìbàjẹ́ ọmọ wa lọ́jẹ́ aya wa ni ọ̀rẹ́ wa ni ọba àlú wa ni alága wa ni gómìnà wa ni ipò yóò tó lè rí sí wa àtúrà fẹ́ràn lọ́wọ́ àfẹ́kìtì ọ̀bàjẹ́ ẹ̀kọ́ ẹ̀ fílẹ̀ ìbínú rẹ̀ yọ̀kọ̀rọ̀ bá jábì ń rọ́ ẹ̀mẹ́jà síbẹ̀ torí pé ó lè jọ́dọ̀ wà náà ní ọba ajá káwá padà sọ́dọ̀ àbí fòrera radiyallahu anhu nínú àdìsọ́ wa nù musnad imam ahmed àti sunan abi dahud anabi sallallahu alayhi wa sallam anabi jókòó njọ kan wọn sì fàájì àtàwọn sọ̀hábà abubakar wà ń bẹ̀ arákùnrin kan bá dé ó wá bẹ̀rẹ̀ sí bú abubakar siddiq ń bú abubakar ń tọ́pọ́lé fàjà alànàbí sallallahu alayhi wa sallam ya'jabu wa yatabassam ànábi wọn sàn níbi ilé mọ̀ pé ha ah, èèyàn ní gbé ewu báyìí ha ah, ẹ̀sìn ní òye yẹn bá ànábi wọn sè mọ̀ ànábi wọn tún rẹ̀rin ẹni ah, yóò mọ tí ń ṣe fà. falama akthar rọ́dà àléhì báàdọ̀ àkọwálìhì àwọn báàdọ̀ kọ́wìlìhì. gbàtọ́rọ̀ yìí pọ̀ tọ́pọ̀ tẹ̀kọ́ tọ́rọ̀ bá pọ̀ àná ìmọ̀ sọ pé tí wèrè bá sún sún sún tọ́ba padà sún kàgì ọ̀rọ̀ yìí wá pọ̀ Abubakar ẹ̀mí rẹ̀ ní ògbé mọ́ abubakar bá òun náà fún lẹ́sìn àwọn kẹfẹ́ ọ ti à ń wí òun wí pé òun náà bá fún lẹ́sìn bíẹ́ nínú àwọn tí ń sọ. faqadiba rasulu sallallahu alayhi wa sallam anabi bá bínú ṣàpé ẹni tọ́wọ́ òun bínú ìbínú èṣù lòun ń bí gbàtà níbi òun bínú sallallahu alayhi wa kẹ́kọ̀ọ́ lára níbi tó pé ìbínú kíni lórí ẹni tí ń fa ọgbà ẹ̀sìn ìyá lórí nǹkan ẹ̀sìn kéde fúnra rẹ̀ èyí tá a lọ́tọ́ lànàbí àwọn wá bí ó túmọ̀ pé nínú méjèèjì àti rí yàtọ̀ láàrin wà kọ́ọ̀mà ànẹ́bí dìde tí padà ń bẹnu àwọn oògùn àti bọ́síbi oògùn ó láàlò fẹ́ni tí ń bínú táwa táwa ò bínú tá a lò fún àbáwá tí ń bínú sí. ànẹ́bí bá dìde ànẹ́bí ń lọ ànẹ́bí ọ̀sọ́ nǹkan kan Abubakar bá sáré ọlọ́ba ànẹ́bí ó ní wọ òjíṣẹ́ ọlọ́run káàna yẹsùtùmù ni wà á ń tajà àlísùn ń bú mi ó sì jókòó sẹ́kọ̀ọ́ náà mo sọ fún àwọn pé ebi sojú yín ni kọ́dọ̀ ọmọ ọ̀sọ́ fún ìyàwó yẹn pé ẹ̀yin ìyá abúyí ńgbà tẹ́sùn náà padà ríwọ̀ náà wọ̀ ẹ̀yin abú ẹ̀yin àgbà òkò náà àgbà dáadáa lẹ́yìn yìí nígbà tí ń sọ̀rọ̀ sí ni ẹbẹ̀ dákẹ́ ń wò mí ni ayẹ́pẹ́ ti mọ́ ni ẹ̀yin alẹ́ mi náà ń bẹ́ńbẹ́ wọ́n ti jọ sọ́ ni baálé wa náà ń bẹ́ńbẹ́ ọdákẹ́ ni ó lè jẹun tá nẹ́bí ṣe ni baálé rẹ̀ ṣe làwọn àgbà tí wọ́n ń bẹ́ńbẹ́ ṣe pé táwọn bá ní ká tún wàhálà yóò tọ́ di tiwa náà. naam ó ní wa nẹ́bí ṣùgbọ́n falama raddatu alayhi ba'd qawlihi ìgbà tí wọ́n wá fún lẹ́sìn díẹ̀ ọ̀dìbìtà wa kùmìtà wa nẹ́bí wa bínú ọwà dìde ẹ̀kúnmí ọ̀hún akẹ́sọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ànẹ́bí wà ní bẹ́ẹ̀ ni. bí ṣe ń sọ̀rọ̀ tí ń tọpọlẹ́ ọtí ń ṣe kínní ìnáwó káànà máa kàmálẹ̀kún yẹrùdù ànk ìpè wọ́tọ̀ ọjọ́ elépè ń bínú tọ̀ mọ́ gbọ́ o àwọn tí tó ẹ̀kọ́ àwọn bá ṣépè fún yẹn yóò mú yẹn bọ́bá ìṣàdúrà fún yẹn yóò mú yẹn ọlọ́wọ́ ànẹ́bí wà ní bó ṣe ń sọ̀rọ̀ tí ń tọpọlẹ́ tó péré ẹ̀tọ́ lọ wà ọlọ́run ti yan màláìka pé kó dúró ó ti dé bí ṣe ń ṣe pèlè ọ kò ní dáa fún àwọn kò ní dáa fún wọn náà. sallallahu alayhi wa sallam. wọ́n sọ fún pé kò ní yẹ wọn náà ò ní jèrè ọmọ gbogbo tí ń wí láì túmọ̀ là ń fi ń tu o ó ní wọ́n ń da padà fún ọ̀wọ́n fọlá máa rọ̀ dẹ́tù àléyìí bá dọ̀ kọ́ òlìhí fọlá máa rọ̀ dẹ́tù àléyìí alẹ́bí wa sọ pé nígbà tó wá fún lẹ́sìn bó ti fún lẹ́sìn báyìí wakọ̀ aṣẹ ìtọ́ ni ṣètọ́ ni bá dé màláìka lọ o lè dájà ara rẹ gbè hmm. láti ní ojú ẹni ó túmọ̀ pé ńgbà tí ń bu tó wò fún lẹ́sìn yẹn ó ti tilẹ̀kùn mọ́ àṣetán ó ti close entrance á rí i pé eléyìí ni second entrance nínú àwọn entrances ṣàìtọ́ọ̀nì nínú àwọn màdáàkìlù rẹ̀ àdébí ni bó ṣe fún lẹ́sìn báyìí ìṣètọ́ni kẹrẹ ráyè wọlé ni ó bá dé so ọwọ́ akókò ọmọ sọ fún wọn náà pé tọ́ bá ti fún lẹ́sìn lẹ́sìn wa pé báyìí náà ti mọ sọ fúnra yín pé ìjà ẹnu àti ọyá àti ìjà tẹnu tẹ́ ọyá okùn kíni okùn anabi ni falam akun falam akun le akuda ma shaitan kò sì yẹrù mi pé mi yàn wọ bẹ́sù jókòó. sallallahu alayhi wa sallam ló jẹ́ ń dìde. àdìsí eléyìí ọ wà nínú àwọn tíra ti àdàkọ eléyìí bẹ́ẹ̀ báwo wà lẹ́nu tí ń bínú gangan ó sì kí ọ ara rẹ̀ níbi ìbínú rẹ̀ kátàrà mẹ́nu bẹ́lẹ́ yìí náà kálí bọ́sákòlì bá ń sọ̀rọ̀ mí alákọ̀ọ́kọ́ ń òun náà ni pé òun lẹ́nu àdìsí anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ òye wa nígbà táwọn ọkùnrin méjì kan jà àdéhùn iná wa nù Sahih Muslim àti Bukhari ọ̀rọ̀ wa ọ̀kan wa bẹ̀rẹ̀ ojú ẹ̀ pọ́n ọgbẹ́ tó wa bẹ̀rẹ̀ sísan sí gánagánà ànábi wa ni mo sì mọ nǹkan tọ́jẹ́ pé tó bá wí ara rẹ̀ ó balẹ̀ o ọwọ́ ni kíni ànábi tó bẹ́ẹ̀ wí a'udhu billahi minash shaitani rajim bínú ọ̀rẹ́ ó sinlẹ̀ ni pé àwa ti fún un lóògùn gbà tí ń bú wa tá sọ̀rọ̀ báwo ló ń sì á wo rẹ̀ sàn ní pété yẹn bá ti ń bínú kódà ká lo àdìsí yẹn pé káwọn pé à mọ́ bínú mọ́ bínú làtàgídọ̀b làtàgídọ̀b ọlọ́run lè pé kí la ka ìrẹ́ ọ padà bẹ́ẹ̀ náà òun náà wá rántí pé ìbínú ní bí kódà a lè wí létí rẹ̀ báyà kó lè rán létí àwa lè pé ah àwòsùn bíi láàmì náà ṣètò àwọn ọ̀dọ́jì ah ìjàlẹ̀ ń jà yìí so èyí tó lọ́n bá fẹ́ pè padà ó ní ìzámọ́sàhùn tọ́hìn fún mi náà ṣètò ni tàbẹ́kàrú fa ìzáhùn mọ́sirón pé tọ́ba wí àwòsùn bíi láàmì náà ṣètò ọ̀dọ́jì mi àníbi ni ara rẹ̀ ó balẹ̀ ó tún mọ̀ pé àti bá mọ́ bínú ọ̀pọ̀ kọ́ fún kẹsàtò lè isti'aza sí àwòsùn bíi láàmì náà ṣètò ọ̀dọ́jì mi. ẹlẹ́ torí pé àníbi tún sọ ọ́nà àdìsí kan pé sẹ́rí ìbínú o ní jámúra tó ń fi qalbi bùnà Adam ògún náà kàn ní ti bẹ́ẹ̀ nù nínú ọkàn ọmọ anabi Adam bá sọ fún wa pé ní máa jẹ́ àní ẹ̀jẹ̀ ọgbà gbogbo ara ọmọ ọgbà anabi wa ní irú ẹ nìyẹn pé ẹ rẹ àmì rẹ àdéhùn tó rìmì sí ni pé ẹ rí ti ẹ rí pé gbogbo tí ọmọ já lẹ́nu rẹ ìbẹ́ ẹnu rẹ gẹ́gẹ́ bí ẹ fi ojú tó ti pọ́n yẹn tàbí bí iná ti gbóná báwo ni ó ṣẹlẹ̀ pé àwọn àmì nìyẹn níparí àdéhùn yẹn nù súnánù àfàwọ̀ àtẹ́rẹ́mìsì ni wọ́n fi wá ní kílẹ̀ kẹ́ni ó tún ṣe wọ́n ní tí máa ń bínú kọ́sàlùwàlá pẹ̀tà àwọn afáwọ̀ ìsànkú gbẹ pé ìbínú yorùbá náà wọ́n sọ pé omi ní ìporó ná wọ́n ti jẹ́ pé gbogbo iná omi wọn kò yẹ bu sọ́ọ̀fù sí ẹsẹ̀ kékeré ó tún mọ̀ pé gbogbo àwọn tá a kà ilé yìí ó kó pọ̀ nígbà tí ń bínú yẹn tọ́sà oṣù òun náà mọ̀ wà nípò àwọn nǹkan míì pé iná ilé yìí kọjá iná omi lásán mo rò pé yé wa gbogbo nǹkan tí wọ́n mọ̀ kó tí wọ́n tẹ̀ ẹ́ sí tí ó kú lójijì ìpè kọ́sàlùwàlá ẹ̀kejì lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹta wọn tí ọba jẹ́ pé wọ́n ń pòbi tó lè sàwọ́lá nígbà tí wọ́n bínú kọ́dákẹ́ àdìsí ìlú wà lórí ilé iná tálẹ́bí ìzà àkọ́dìbà àdúkùn tó bá bí ẹnìkan inú tínú bí faliyeskut kọ́dákẹ́ sẹ́fùkú ti sọ fún wa pé tí ọba jólùgbàgbọ́ òdodo tí ọba ti ní jẹ́pọ́rọ̀ rẹ ní ọ̀jáde lẹ́nu rẹ̀ inú kọ́dákẹ́ ó sọ pé ìgbà yẹn wá ń bu ọ nítorí òní da fún kéèyàn òsì tí wọn ní ẹ ti fẹ́ fún òní da ó sì jẹ́ ní tọ́gbọ́jọ́ kẹyìn gbọ́tọ́gbà nẹ́bí gbọ́tọ́gbà kí má ní òun ó pé faliyesmut ohun tó ṣe ni pé ó dákẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ inú tí yẹn tún lè ṣe tọba sálọ ọ̀la tó ṣe bẹ́ẹ̀ pé ah, bírí ara ẹ̀mí mi sáwọn rúnà ni àyùn sọ̀lì kọlọ̀ ṣe sọ̀láàtì kò sí nẹ́fìlà tọba torí pé àsọ̀láàtì mọ́jú kárẹ̀ ìyẹn ó ṣe kíni kọ́ balẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn òun náà ní kó tọ́ba yẹ kó bá dúró tẹ́lẹ̀ ni kó gbìyànjú kó jókòó kó yípo tọ́ba yẹ kó jókòó tẹ́lẹ̀ ni kó fẹ̀gbẹ́ lélẹ̀ gbogbo àwọn tá a kà yí oògùn tó yẹ ká mójútó ni ẹni tí ìbínú bá ń bẹ lára rẹ̀ pàápàá jùlọ nígbà tí ìbínú bá ti dé àmọ́rí ti dára ṣètọ́ni ti dé nìyẹn wákàtí ẹ̀ wá gbìyànjú ká mọ̀ jẹ́ kí ìbínú yìí kọ́mọ di ara wa torí pé ìbínú mọ́ ba nǹkan jẹ́ ni tó bá ti jẹ́ ìran ìbínú ẹlẹ́ẹ̀kejì tá a pè ní al-ghadabul mafhum yóò bá tẹni gangan jẹ́ wọ́n pe bp rẹ ọ̀háì ìgbà tí wọ́n máa ń bínú tó bínú tán lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ jà nínú lẹ́yìn tó bínú tó fa gbogbo jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kó wọ́n lọ chẹ́ẹ̀kì blood kini rẹ̀ ó rí i pé yóò ha ìkọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí i ó yàtọ̀ sígbà tó bínú wípé gbogbo àwọn àmọ́tókùn èṣù lọ́fẹ́ jẹ́ ọ̀fẹ́ bàtìẹ́ jẹ́ ọ̀fẹ́ kọ́ ta ọ̀fẹ́ kò jèrè ọ̀pá owó lóòótọ́ ṣùgbọ́n ọmọ fowó rẹ̀ nọ́ọ̀sì àmọ́dí tí ń jà látara àbínú wọn stroke gbogbo àwọn tí ọmọ gbé wá láwọn rẹ̀ yàtọ̀ sí ẹ̀sìn ní á dúró léni tátà nítorí ká lè rí. jazakumullahu khairan wọ́n fà ní àwa tí a bá ní ìbéèrè tí àbí ìkejì láti pè láti lé zero nine zero seventy seven seventy one eighteen eighty one zero nine zero seventy seven seventy one eighteen eighty one ẹ tún wà pẹ̀lú wa o aleykum salaam wa rahmatulah barakatu. orúkọ yín bẹ̀rẹ̀ yín bọ̀dọ̀ sẹ́lẹ̀ zaki. naam naam ìbéèrè yín. nípa àwọn tó máa ń sọ pé àwọn kọ ìyàwó yẹn ààrẹ ẹnìkan tó ló ń kọ ìyàwó fún tó ẹ̀mí ìyá bẹ́ẹ̀ mẹ́ta wọn náà ló mú ìwé lọ kóòtù àwọn kóòtù ọ̀sá dá lóhùn dé ó tó wá ń padà ń lọ bá ìyàwó fún òun tó fẹ́ ìgbé nìkan ìyàwó yìí fẹ́ lómi kí ni ìdájọ́ ẹni yẹn. a ti sọ fún wa tọ́wọ́ ẹ kó ti tó ẹ̀mẹ́ta tó sọ fún un pé òun kọ́ òun kọ́ kí ìyàwó yẹn kọ́ mọ́ gbà mọ́ o kí àwọn yẹn lọ fọkọ̀ tí wọ́n ti wọ́n bá ó sì ní opportunity láti fẹ́ra wọn padà. bọ́pàá pàṣẹ tó bá jẹ́ pé ẹ ká dáhùn eléyìí tán tó bá jẹ́ pé ńgbà tó sọ fún un lákọ̀ọ́kọ́ kóun kọ́ yẹn obìnrin yẹn ti wá ṣe nǹkan oṣù wọn kọ́kọ́ mi débi pé wọn ò jọ reconcile kí wọ́n parí ọ̀rọ̀ láàrin ara wọn tọ́jọ́ fi lọ tó fi ṣe nǹkan oṣù mẹ́ta tó bá lóun ọ̀fẹ́ padà ilé ni ìyàwó yẹn ó béèrè gbogbo ẹrù owó sàdáàkì mi wọn ó so yìgì mi ni o ṣùgbọ́n tó bá jẹ́ pé láàrin kò tí kò tí ṣe nǹkan oṣù mẹ́ta yẹn lòun náà tó wo òun náà tó rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá òkè à sílẹ̀ yìí ni wàá wò tí ọmọ lọ wọn bá dọ́dọ̀ ara wọn wọn ò bùkátà yìgì mi mọ́ so ká mọ́là yẹn wá bẹ̀ náà. sàmàlẹ́kùn. wàhálẹ́kùn sàlámù orúkọ yín bìtẹ́ dínkù. ẹ fẹ́ tó. orúkọ yín àti bìtẹ́ dínkù. ọlọ́run níjọba àlàkàyè. orúkọ yín àti bìtẹ́ dínkù. ìyàwó tí ọkùnrin ọba kọ́ orúkọ yín àti bìtẹ́ tí ń pè. orúkọ mi Sùkúrà láti Ṣakí. Sùkúrà láti Ṣakí náà. bẹ́ẹ̀ni ìyàwó tọkọ ọba kọ. tọ́ba lóhùn kọ ọkùnrin àti sọ àti sọ fún wa pé obìnrin yìí kọ ọkọ yóò béèrè lọ́wọ́ rẹ̀ kí bọ́kùn lọ́rùn mi àlẹ́kólò. mo rí obìnrin tó kọ ọkọ tó kó ogun ẹrù rẹ̀. bọ́bá ko bọ́bá ko tí ó bá jẹ́ pé ó jẹ́ pé kóòtù tó jẹ́ bí tó ń dájọ́ sẹ̀ríà ni wọ́n fojú wo ló tọ́ pé ọkùnrin yìí ń fìtínà rẹ̀ ó sì wáá béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ pé yọ̀ǹda mi gbogbo ọmọ tó bá bí mi tó bá lọ òun àtẹnìyàn ó sì náà ni wọ́n ni pé yọ̀ọ́ bẹ ọkọ ní pé kó yọ̀ǹda òun ẹ̀mí òun ti kó dákun ọkọ yẹn wà pé kó dásàdá kí òun tó fún un padà tàbí kó sì pé òun yọ̀ǹda rẹ̀ fún òun yọ̀ǹda rẹ̀ ìwọ́kọ̀ yẹ kó ní ọkẹ̀ kẹrù rẹ̀ fóun lọ níbi tí ń lọ ní àtọmọ tí ń lọ ń bí wọn lọ ń ságbèrè ni o èpè ká gbọ́ àlàyé yìí dáadáa àfi tọ́ba ìkọ̀kọ̀ yẹn ń fìtínà rẹ̀ àwọn tọ́jú àwọn àfẹ́sìn àwọn máa lù àbí kóòtù ṣẹ̀rí àkọ́túnbẹ̀ àwọn afojúwò pé lóòótọ́ àwọn wàá já igi yẹn ní tipa èdè náà kẹ̀kẹ́ rẹ̀ káwọn tẹ̀ ra wa. ìsàkùnmọ̀láwọ̀ kẹrẹ̀ náà. so ajé asukura yẹn. ajé asukura. sáwọn ẹlẹ́kùn wọn kó mí. so alẹ́ kí asamu mo wá fẹ́ bẹ̀ pé ṣe mo lè máa bá wọn kí jàmá asamu. alákọ̀ọ́kọ́ ni pé ọ̀dà kákí jàmá asamu ní jàmá ṣùgbọ́n lásìkò tá à ń bẹ̀ yìí tọ́jú mọ́sálásí ni kámọ́lọ̀ kí jàmá asamu sa torí pé wàhálà àìtakòjọba mùsùlùmí ìtakòjọba àṣekẹ́rin fàlàáfíà ara wa ṣùgbọ́n tí ọba sí yẹn tó jẹ́ kí n bí tẹ́ wà ní ẹgbẹ́ ilé náà mọ́sáàsì kò sí pé ẹ mọ́ kójọ ní mọ́sáàsì kìíní kọ̀sá burúkú kẹ́ mọ́ kírun torí pé ohun tí wọ́n rẹ̀ mọ́ sínú náà kẹ́ mọ́ ṣe àwọn ìbàdàtì àwọn ọjọ́sìn lóṣìṣìí tí ọmọ tún ẹmọ fi bẹ lọ́n fọkọ yín àtàrà yín nàpẹ́ bìtì tún lọ nígbà bá jáde níbi ìtọ́ra pẹ́ tó lè lọ́kọ sí ọlọ́mọdé ń sìn yàn ṣòwò sí jẹ́nu. naam ajé asukura tí wọ́n pè láti sàkílẹ̀ kan tí wọ́n ń béèrè nípa pẹ́ nìkan kẹ́rù jáde nílé ọkọ. nígbà tí a bá ti kúrò lórí ètò kí wọ́n pè padà zero eight one eighty seven ninety nine sixty one eighty nine wọ́n gba orin kan ti ẹ̀rọ ọlọ́run kan fún wa pé ká mọ fún àwọn èèyàn ẹ pèsè orin náà wà padà lẹ́yìn ètò látẹ̀yìn aago méjìlá lọ zero eight one eighty seven ninety nine sixty one eighty nine ajé asukura yẹn là ń bá sọ̀rọ̀ o. bákan náà tẹ́lẹ̀ àfikàrò sọ̀bá àwọn masa àtà sọ ó sì kù lọ́dọ̀ àwọn yẹn bíi mẹ́rin ti gbà ń bẹ̀ lánàá táwọn kẹ́kọ̀ọ́ kalẹ̀ pé àwọn tì í síwájú ní àkàsọ̀ láti fi bẹ́lọ̀ ọlọ́run kó ṣàforíjì fún àwọn òkú àwọn bàbá wọn. tọ́ yàrá ni láì tà á títí ọ̀la wàlúùkánì ìbéèrè mi lọ́wọ́ ìpè nípa ọ̀rọ̀ àlùwàlá tẹ́ sọ lánàá pé tí ẹ̀ bá bomi sẹ́nu tẹ́ omi tó sẹ́pẹ̀ yẹn di fàátìmù ẹni tí ò bá lè fàátìmù kọ́. tí o agbọ́dọ̀ kọ alọkọ ni alọkọ alọkọ bí wọ́n ṣe ń ṣe báyà àmọ́ bí wọ́n ṣe ń ṣe àbíkọ gbádùn kéèsì ọ̀tọ̀ ni tẹkọkọ bá gbádùn ni ó lè kẹfọ mìíràn síbi ọmọ níkà kó kì í nítorí pé fatakùlá àmàṣàtọ̀ tún gbọ́ká pé òun ò lè fa ìyẹn kọ́ bá a ṣe ṣe nǹkan ẹ̀sìn ni. نعم إن شاء الله تيجي ولا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء